lórí pé ó bọ́ sí pé ìjayà náà ni. wo olórí èpè ìjayà kankan ò sí ní ọ̀rọ̀ yìí kì í sì ṣe pàjáwìrì ṣó rí ojúkòrò tó ìwò yìí kì í pojúkòrò jẹ ọ̀rọ̀ la fẹ́ bára wa sọ hmm. àbí mo ti wí. ẹ wàá dé ọ̀rọ̀ onílé àsìkò lásán lónìí elédùnmarè àwa ṣàánú wa wò mí bí àgbẹ̀ ti ń fi ẹyọ ọkà bàbà kan ṣoṣo lélẹ̀ tí fi mú gba ọmọ jáde ọmọ gidi ní òtara rẹ bóde. ṣé o wá rí gbogbo wàhálẹ̀ làwa náà rí gbogbo làkàkẹ́ lórí kò lè bímọ bó ti ń sáré sọ́tún tó ń sáré sósì tó ń jẹ jíjẹ tó ń sí sísí tó ń wẹ wíwẹ̀ gbogbo ẹ̀ làwa náà mọ̀ èyí ló mú àwa náà fi ọkàn kejì làgbòkò àwò lọ ibẹ̀ ni ifá àbìfà ti jáde sí wa ifá àbífà. o gbọ́ rí. kò gbọ́ rí ẹnìjọ ni wẹ́wẹ́ ọmọ jò. ifá orí ọmọ ní pọmọ wáyé. orí ọmọ ní pọmọ wáyé. wọ́n sì ti dá wa lóhun ẹbọ. ẹ ẹ jẹ́ àlọ́ rẹ̀ ṣètùtù nù yín. ohun ẹbọ náà rè. àṣà àṣà àṣà wa àṣà àṣà àṣà wa. àṣà àṣà wa àṣà àṣà àṣà. odidi èèyàn mọ̀ lílé yìí ìyá wa wọ́n ní ká fẹ́ yàwó lé ọ ni kó o bá lè fi níṣòro kó fẹ̀yìn gbọ́mọ̀. ní yóò mọ̀ dáa. kò dáa o àṣẹ gbogbo àṣàmọ yín látàárọ̀ àṣẹ ibi tí ó forí sọ náà rè ká fẹyàwó lé mi à kò dá báyìí o. ẹ wà á dé kò dá o. ẹ wà á dé mọ̀mọ́ sunkún àyè mọ̀ kẹ́lá àfi. àìkẹ́ làbí ẹ fẹyàwó lé mi ní àìkẹ́ làbí àìkẹ́ làbí mi ti bọ́ òní. mọ̀mọ́ bọ̀rọ̀ jẹ́ àìkẹ́ làbí ọ̀rọ̀ kí ni wọ́n ẹ bá jẹ. ẹ wọ ẹ dábàá ẹ ṣe gáfárà fún orí mi ò dá o ẹlẹ́dàá mi ò dá. olórí rẹ o máa bọ̀ ayé rẹ ni máa bọ̀ wáṣá yé rẹ. ọ̀tún bẹ̀rẹ̀ ewo lórí ìkúnnú ẹjọ́ jókòó. ọmọbìnrin ń gbìyànjú o ta ni wọ́n fẹ́ rúkà tí ò ní bọ́ ọmọ jẹ́ àmọ́ pé òòsà jẹ́ ń péjì obìnrin òdenu owó tó ń fojú dúpọ̀ náà ló lùràn lọ́wọ́ wọ́n ti múnú rogba bí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ nǹkan yìí ẹ wo ẹ̀yin olóyè ẹbí ìbá tiẹ̀ wá ṣe ti àkọsílẹ̀ tó ṣàgbẹ̀ ẹ̀dá. Hmm? Hmm, ó tọ́ ní kábíyèsí. àti kínní. àtẹnìkejì kí ẹ̀ẹ̀kan mẹ́rìndínlógún tó di ìlú ọ̀nà láàyè mú kó ṣàjẹ́ kan fi inú ṣoyún kan fẹ̀yìn gbọ́n ọmọ pọ̀n kan fọwọ́ bo sùn báyìí kan fi pọmọ lára. àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ wà. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ kú àtúntò. Hmm. ọ̀dẹ gbogbo yín ò ní dàrú. àjẹ àjẹ. ewé ní sọ́ọ̀bì ọmọ ni ó sin gbogbo. àṣẹ àṣẹ kábíyèsí. gbogbo ìjọ yòówù tẹ bá lò lókè èèpẹ̀ igbe dákẹ́jẹ́ ń gbọ́ràn jẹ́ ń sinmi lẹ́ẹ̀mọ́ sọmọ. àṣẹ kábíyèsí. <sighs> àti mo dúpẹ́ o. ẹ̀gbọ́n fi ẹ̀gbọ́n dà ẹ̀gbọ́n fi ẹ̀gbọ́n dà ẹ̀gbọ́n fi ẹ̀gbọ́n dà. Ah. Aṣa, àṣà ló tún kù. àyànmọ́ kádàrá kúlẹ̀ rí gbogbo ìtawà náà ṣe kí nǹkan ó lè bá a dáa nù. mo rí bẹ́ẹ̀. kí ló fẹ́ bí kí ni ó dáa níbí ìwọ ṣì nìyálé. ìyálé. Yeah àbí wo mọ̀ wípé kíkànnì kànnì ẹnìkan ìbímọ tiẹ̀ kó sọ ń bá lè. ṣé ìyáálé mo fẹ́ jẹ ìyá wa. Hmm. ṣé yóò mọ̀ pé àpọ́nlé ní yàǹkà ni kò sí yàǹkà kan tí olóòkọ tiẹ̀. tó bá tún wá bímọ inú ẹ̀ tán tó fẹ̀yìn gbọ́mọ kàn tèmi ń fìdí gbolẹ̀ ní àyín ẹ wá sọ fún mi ìgbà wo lára iwájú ò ní dèrò ẹ̀yìn. ọlọ́run ò ní jẹ́ ara iwájú ò ní dèrò ẹ̀yìn láéláé ó rí bóun ti ń finú ṣoyún bẹ́ẹ̀ ni wọn náà mọ̀ fẹ̀yìn gbọ́mọkùn elédùwà ò ní fẹ́ nìkan bú ẹnìkan nú ẹ̀yìn méjèèjì ó lágbára àwọn tó tẹ̀lé ìdó bọ́nú ò ṣàbíàmọ̀ ó bímọ dákun kọ̀ kí ló tún dé orí ẹkún ìlú sì wá ẹwà dé yọba ẹ sì jẹ́ ọmọ pọ́rọ̀ ọ̀fà ni. ìbáàjọ ọ̀rọ̀ ọ̀pẹ̀lẹ̀ ṣó wá rọrùn fóun láti gbà bẹ́ẹ̀ ni wó dákun mọ́ ọlọ́run ọ̀rọ̀ yóò tiẹ̀ kàn rárá ọ̀rọ̀ obìnrin sóbìnrin. Hm? kò burú elédùn ọdún gbogbo wa nú. àmì àṣà ẹwà dé dákun ọkọ mi lójú rẹ nù torí Ọlọ́run hm? irú ayọ̀ làá gbọ́ ẹnìkan ìbálẹ ayọ̀ láìkún ẹ wọlé ayọ̀ ẹ wọ ọmọ nù dákun. ó ti gbọ́ ìyá wa wọn ò ní débọ̀. kárí jẹ̀yà eh, adé àgbàlá kí n mójútó oúnjẹ rẹ kí wọ́n lè bọ́ gbé wá. ọmọ kò rántí mi àyànmọ́ yẹn wà bẹ́ẹ̀ ni olùdòdó ẹ̀yẹ. oúnjẹ tí mo wá jẹ ní àyín. kádàrá kà mí mọ́lẹ̀ ọ̀la tó ń káwọ́rọ̀ owó rán o. ọ̀tọ́rọ̀ bàtà ọ̀rẹ́ àfi òkú tà fẹ́ àfi gan ní tanra rẹ̀ ìka bá ń kàn mí mo ní tanra mi orí ọmọ ní pọmọ wáyé hmm. lẹ́yìn ìgbà tọmọ àtànrìn wá ti lóyún ẹ wá sọ fún mi ta ni o mọ̀ pé ṣe tó síwájú ti gba pò kínní gbogbo ohun tó bá tẹ̀lé ó di pò kejì nù tí ó bá tún wá jẹ mí gún yóò tún wá kọ́ bímọ ọkùnrin ìyá yóò wádìí ìyá ọdẹ afàdá pa kún ikún sá lọ àdábọ́sọ̀nù ọdẹ tó wá lékún lọ́gán wá fara pa yán-yán bẹ́ẹ̀ báyìí kọ́ wọn ti sọ lọ́jọ́ gbògbéyàwó mi. ìpín àyànmọ́. àìrí bàbá ọkọ ẹni fín àìsí rí ọkọ ẹni fín pẹ̀lú tẹbí tará tọ̀rẹ́ tojúlùmọ̀ kó kó gbogbo wọn mọ́ra pàápàá jùlọ ìwọ tó ń rin ilé ọlá ilé ọlá ilé ńlá ni o ilé àrà ilé ọlá sì ni pẹ̀lú bọ́ bá délé ọlá tán kọ́ ọ̀rọ̀ agbọ́lá gẹ́gẹ́ bí ẹ ń gbọ́mọ tuntun dìgbò olúgbé yẹn ní máa mórí ọlá sọ̀gànná o sọ́ọ̀ mi yí ọ báyìí tọ́jú ilé ọkọ rẹ bó ṣe lẹ́tọ̀ àti bó ṣe yẹ tó àbọ̀ ó. o ṣeun àjàdí. ẹ pé bàbá. ọ̀làlẹ̀ òní lálẹ́ àṣẹ ò ní ṣubú dẹrù ẹnu. àṣẹ. àwọn tó ṣubú dá tí nù ní dàlú ọ. àṣẹ bàbá. èmi tiyín náà dà ẹ̀yin náà ó ṣerú ẹ̀ fọmọ. ẹ wàá dé. sọ gbọ́ kìlọ̀ tí àbúrò mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ ẹ wò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tó ọwọ́ ẹ wò ọ ah, mà ṣe o ikú mà bọ́lá jẹ́ o ikú ọ̀bá bọ́lá jẹ́ ṣé mi nìkan ló yẹ kí n jókòó lé ní kí n máa ṣàdúrà fún ah, ibi tó pàyà ẹ̀ ò ṣeun tó dáa fún àmọ́ kí láà bolódùmarè ṣe ìkìlọ̀ ni wọ́n fún ọ kí n sì fi ní ilé ilé ọkọ ilé ẹ̀kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ̀. ṣé ọmọ pé mi ní bàbá yìí ọmọ mo ní kí n tó tún bí ọ ni torí bí èèyàn bá délé ọkọ àyè kọrọ sọ́kọ lẹ́nu o obìnrin tí bá ń kọrọ sọ́kọ lẹ́nu a èrí bá ti ṣe òórì bá ti ṣe má kọ ọ̀rọ̀ sí ọkọ ẹ lẹ́nu o ẹ wàá dé. torí njọ́ mo ti fẹ́ yẹ ẹ kò ta mí lẹ́nu rí ẹ wàá dé àrọ́mọgbọ́mọkùnrin tàdán ilé àdán ìṣòfò ó finú ṣoyún ó fẹ̀yìn gbọ́mọkùnrin ó tọwọ́ bọ̀sùn ó sì fi pọ̀ mọ́ lára ẹ wàá rí ìrìn ọ̀gẹ̀dẹ̀ yìí gbọ́dọ̀ kó yàgàn òní yàgàn lẹ́ẹ̀dẹ̀ ọkọ ẹ wàá rí o. ikú máa bọ̀ lájẹ o. Ah, ikú máa fọ lajẹ ọ̀nà ọ̀là fún ọ̀nà ọ̀là fún ọkọ̀ ah, ọmọjọ ọkọ̀ ọmọjọ ọmọ kẹwọ náà. ọmọ tí mo yàn kò ìwáyé lẹ́ẹ̀dùn ọmọ mi dá o. gbogbo àdúrà tó ṣe fún mi níjọ́ náà lọ́hùn. ìpínpín ọmọ kò rántí mi. èèyàn kan ṣo péré ló gbà méjì ò gbà. ládàá rákà mi mọ́lẹ̀ ọ̀la tó ń káwọ́ ràn owó. Hmm. wọ́n nílé ọkọ á gbè mí ilé ọkọ gbè mí àmọ́ mi ò gbé ilé ọkọ. mo kúnlẹ̀ mo yẹ wá mo yan òkìkí. mi ò bí sùn bẹ́ẹ̀ ni mi ò bí wàrà. ọmọ tí mo yàn pé wáyé lẹ́ẹ̀dùn ọmọ mi dá o. ó dẹ̀ dá mi lójú pé kò sí ìrètí mọ́. àyànmọ́. àbí ìrètí wà ní. arụ evụrụ ị na ẹ̀dẹ̀ fẹ́fà ọyàn tari ọ. wọ́n ní pé nǹkan tó wà nínú ìkòkò yìí ìjọ mẹ́ta mẹ́ta lè jẹ o. ẹ̀dẹ̀ fẹ́fà ọyàn tari ọ. wọ́n ní ìjọ mẹ́ta mẹ́ta lè màmá jẹ o. àbẹ̀rà lẹ́ẹ̀mẹ́ta. ṣé ó ní òbó mẹ́fà ẹ̀wẹ̀ nkọta wọ́n ní sẹ́yìn gbọ́ nǹkan táwọn sọ. òbó èvùrọ̀ ẹ̀. n ọ. o. ojo tó tọ́ rẹ. ẹ má jẹ́ kí di ẹ̀ kanlẹ̀. ojo tó tọ́ rẹ. ẹ má jẹ́ kí di ẹ̀ kanlẹ̀ o. ojú tó tọ̀. tó bá kanlẹ̀. ó rà ní ra wọn yà ká mọ. ọkọ̀ burúkú la máa rí o. ẹ wo ẹ lóhun tẹ nílò kátàgùn tó kó gbogbo òórùn rẹ lọ. tẹ fẹ́ gbọ́ kòkòrò jù ni. títa ríro là ń kọlà tó bá jiná tán á dìtẹ̀ ni ó yá dáa náà mo gbọ́ mo mọ̀. ìpín àyànmọ́ kádàrá ìyá mi ìrẹsà jèjé ojú tì lálọ ìwọ ló mọ̀ sọ fún mi pé ojú ètí náà lẹ̀ ojúmọ̀ ti ń tì mí báyìí mo mọ̀ sùn lọ́rùn ìyá ọmọọmọ ń jẹ mí. òkúlẹ̀ mo yan ẹwà mo yan òkìkí mo yan ọ̀rọ̀ ọmọ tí mo yàn kò ìwáyé lẹ́ẹ̀dùwà ọmọ mi dá. jò dànù. tuntun Èdùmàrè akọ́dá ayé wọn. fún ìyáálé ajílété pé mo ní aráalé ẹni nìkan ní bá ní ìmọ̀ lámòdì o wèrè àbàgànà làárọ̀ òde ó pé o pé mo ní bí wọ́n ti ń ṣe òun ni kí wọ́n mọ̀ ṣe o wọ́n ó bà mí ń bẹ̀. pandro tí kò mọ̀ wo kò náà sí dáadáa o. ò dá mi lóhùn. gbọ́ ìyá mi. ẹ kú ìjókòó ìyá wa. ìyá rẹ so gbọ́ mi ó jẹ èèyàn yìí wò wọ́n mọ̀ ní ewúrẹ́ tó bá sílé wọ̀ yóò gbọ́rẹ́ àgùntàn tó bá sílé wọ̀ yóò kan akọ àbùkù ọlọ́run ò ní jẹ́ wò ó sílé wọ̀ ntí ọ so gbọ́. àmì ọ ìyá mi. àṣà àṣà àṣà wa àṣà àṣà àṣà wa tètè lọ bí mo ràn. ó dé tán ohun ìyá mi. àṣà àṣà àṣà wa àṣà àṣà àṣà wa. gbàlúrà. rawa. gbégún dẹrù. mami. oúnjẹ kábíyèsí lẹ mọ̀ ń jẹun. Ah. olórí ẹwà adé ló gbé báwa káwọn jẹ. olórí ẹwà adé ló ní ẹgbẹ́ nu yín kẹrọ rẹ jẹ oúnjẹ kábíyèsí. bẹ́ẹ̀ni yàwó. mo pàlù fún yín. gbégún dẹrù àtẹnujẹ tiwa débi wàhálà bẹ̀rẹ̀ orí ibú ẹ̀ tí ó rè o èrè owó tí ẹni kíni ìgbà tó ṣe pé alọ́ lè fi àrùn ojú lọ̀ wọ́n àbẹ̀ wọn wọn tó gbóúnjẹ fún wa àti bọ́ọ̀ náà gbé fún wa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ló ń jẹ́sẹ̀ pé wọ́n fún wa lóúnjẹ ni wọn kò fi sọ̀rọ̀ méjì wọ́n ti mọ bẹ̀rù ó ti mọ bẹ̀rù ní ti ẹ̀kú ń jata ni lóògùn mi ẹ ẹ wọ́n mẹ́rin kọ́ lọ àbọ̀ mẹ́rin kọ́ lọ yóò burú. kí lẹ wá ṣe sí. kí ni ìṣèṣì jálùrà àti bẹ́gúndẹ̀rù ti gbátamẹ́lá ti jẹ́ ta ẹgbẹ́ bí wọ́n kán ṣàkì ń ṣe bí ọ̀rá egungun rẹ̀ náà mọ̀ ṣe bí ayẹyẹ ẹran láàfin kò lè ṣe oúnjẹ fún kábíyèsí láàfin yìí o kò jọ. ṣé kò wá lẹ́tọ̀ sí mi. kò lẹ́tọ̀ sí o. mo ti lẹ́tọ̀ sí i. ibi òdùbí bá a ṣe bẹ̀rù làbọ̀ mu. tá a sọ bẹ́ẹ̀ fún un bí ó bá ṣe tọ̀tẹ̀ tó tẹ̀ nìbàdàn kókó tókó gúnugún pẹ̀mẹ́ di yẹlé ẹ tí wọ́n sọ fún wa pé bí wọ́n ṣe bẹ́ẹ̀ di yẹlé wọ́n ṣe bí gúnugún ló kò ní. ìyá jẹ́ ń gbélé gbígbìn la gbọ̀gẹ̀dẹ̀ lílọ́ la lọ́rẹ̀kì. ó wá tó yín báwọn ó tó ẹ̀yin méjèèjì báwọn ah, ah, ẹ má dà lẹ́kùn ẹjọ́ ọ̀nà mi wọn mi kò tó mọ̀ pé sóyè sọmọ ọba yáwọn ò lè nà yín bẹ́ẹ̀ lẹ́yìn náà sì lè nà mí wọ́n jọ fẹ́ wá wọlé ni gbégbàǹgbàgbọ̀n àjọ wa ṣẹrú ọba ni. tá a sọ bẹ́ẹ̀ fún ọ tá a sọ bẹ́ẹ̀ fún ọ jẹ́ kọ́wọ́ mi tẹ̀ pẹ́rẹ́ kó o tó mọ̀ pé kó ilẹ̀ ó ga jù ọ lọ ẹlẹ́dẹ̀ ó da jù ọ lọ. ẹlẹ́dẹ̀ ó lè da jù mí ẹlẹ́dẹ̀ ó da jù mí ẹlẹ́dẹ̀ ó da jù ọ lọ ẹlẹ́dẹ̀ ó lè da. ẹ̀ẹ́ pẹ̀kẹ́lẹ́ pẹ̀kẹ́lẹ́ arúgbó jẹ gbèsè ta ni ó san gbèsè ta arúgbó jẹ nínú ààfin láti ń hó bí ẹyẹ ẹ̀gà báyìí eh, bọ́lá ti tó ìwọ sì wà ń bẹ̀. mo wí fún wọn wọn ò gbọ́ ni. Hmm, wọn ò gbọ́ ni. wọn ò dá mi lóhùn. Hmm, kò burú ẹ̀ ń ṣòǹlẹ̀ o. lọ́wọ́ gan-an tẹ́ ẹ̀ fi jólẹ̀ kí ni dùnnú àpọ́n yín tó fi ṣulé náà tán tó wá ń súfèé kiri pé bóun ti ń ṣe nínú ń bí wọn ta nínú ń bí o ẹ wá ń wí wàràwàrà bí ẹni aràn lẹ́rù òun ṣoúnjẹ fọ́ba ìwọ gbé fẹ́rú ẹ dúró náà ṣé èèwọ̀ ni tó o bá ṣoúnjẹ fọ́kọ ẹ̀yìn àbí kì í ṣọkọ ẹ̀yìn méjèèjì náà ni nígbà tí irú yẹn sì wá ń ṣẹlẹ̀ ìwọ ò lè wá fẹjọ́ sùn wá ń bu ìyàlé rẹ̀ ṣé ìwọ mọ̀ wípé bíbí ò bá tẹ̀ tí ò sì wọ̀ ẹni a bá bá níwájú báyìí ó tó bàbá ṣe fún ni ẹ lọ tọwọ́ ọmọ yín bọ̀ṣọ o bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin méjèèjì lẹ́ lọ o. àwọn oníranù. ẹ mọ bínú ìyá wa ẹlẹ́dàá yín ni ẹ̀bẹ̀ ẹ mọ́ bẹ̀ mí tí èbá tiẹ̀ ṣe pé wo ò ní ronú ṣé irú ipò tí wọ́n wà yìí ó yẹ ọmọ ọjà. ṣí ẹ gbogbo tí ń ṣe yín kó wájú mi. bàbá ń bẹnu lé ah! ń bẹnu lé. Ah! Ah! olúwa mi àdìgbébòde o àwọn ọba ìlú tá a rí kórè o olúwa mi. iná dé àlejò tí ń gbàlégbò kò gba dúkìá kí ló ti jẹ́ n ò mọ̀ bá ọ̀dà pàdépàdé ibo ni ti bẹ̀rẹ̀ iná jó tán n ò mọ̀ rí hun mi. pẹ̀lẹ́ olódùà àròrò ọdún ẹ o àyẹ̀rú ẹ lè mọ́ o. mi ò sì fẹ́ wálé o. Ah ah kí ló dé tẹ́ ẹ̀ ní wálé bá a bá lóko tá a lodò ilé làbọ̀ sí mi oko. ọjọ́ òní mo dínà gbogbo ohun tí mo fi ọjọ́ àárọ̀ ọjọ́ ọ̀sán mi ṣe nìyí. inú ìjẹ kó mọ̀ san ẹ mọ̀ ro rẹ̀ ẹ gbà pé iná jẹ yóò sì san fẹ́yìn náà. lọ́mọ ọdún mélòó. Ah, ẹ mọ̀ ro rẹ̀. ṣé ẹ mọjú orí mi. mo mọ̀. níbo ni kí n ti bẹ̀rẹ̀. Ah, o gbèsè ni gbèsè ni àmọ́ ẹ mọ̀ rò. Ah. ẹ kó àsìjì o olóyè wájú tàná lọ. àmì àṣẹ ẹ kú ojúmọ́ àjíbí o. àdúpẹ́ ìyá wa. ẹ bọ́lá ti tó ń kọ́ ń bolo gbà náà. wọn ò máa tí ì jí ìyá wa ó ti tó ẹ̀ẹ̀mejì tí mo ti lọ wò nù yàrá wọn wọn máa dá mi lóhùn. àìdáhùn bíi bò láì lo òde ijó ohun àsùnbẹ́gbà ń gbèrè ò fọmọ gidi ó yóò ti dìde bọ́lá ti tó tó. bọ́lá ti tó irú oorun èwo wà lélẹ̀ bọ́lá ti tó bọ́lá ti àwọn tí wọ́n gbé àpò sọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ tó kú ayé ò ní kí wàá kú dárò ọmọ ẹ wo bó ti sùn bíi pé kó dìde kó lọ rè bomi ara ó ṣe o. alábìàmọ tí wúndíá kò ṣọlẹ̀ lọ́wọ́ ẹ̀ tó kú ayé ò ní kí wa kú dárò ọmọ. ọjọ́ tí kò pagbe ọparó òòjọ́ tí kò pàlùkò ó posùn ikú pa lékelèké ẹ wò bí gbogbo ayé ṣe ń ráwọn ẹ̀fọn ikú pejò ó poró kó pẹ́ wà ọ́pọ̀ kín ikú pa bọ́lá ti tó oníwà tútù nú omi dán ah, ẹ wò ẹ̀dá tó lè bẹ́jà wẹ̀rún agbami ò sí kò sì lè sí èmi ò nígbàgbọ́ pé egun tó lè jó bí iléèbé tún lè wọ̀ gbàlẹ̀ mọ́ bọ́lá ti tó. kábíyèsí ah, sùúrù lọ̀rọ̀ yìí gbà ọ̀rọ̀ ikú yìí kàyéfì ni àṣòótọ́ ni pé igi tó bá ti tọ́kì ìpẹ́ nígbó èyí tó bá sì gun òní pẹ́lẹ́bẹ̀ èyí tí ọba gborí ebè ó lè tata kòrò kó bóra náà poro lọ àwa dolè dènà tata fagbẹ́ ọ̀rọ̀ kó kàyéfì ni ikú ikú tí èjì àròyé ilé bàbá ẹni jẹ ikú tí ó wọ̀sọ̀sọ̀ tí ó rí wèrè nígboro tí ó pajúdé tí ò ní fọ̀dọ̀ wọn sọ̀nà ara arúgbó ti ń tọrọ kú ikú ò ní lọ sọ́nà abẹ́rún á wá wo màjèsín tóbi ń retí àti jẹun wọn irú wọn ni kó wá pa lójúdé ọ̀nà wàá dà tárúbọ̀ òfin ní ìsìse ńgbẹ́ ẹni tá a gbójúlé bá ń fi ní sáyé lọ àwa ọ̀mọ̀ràn ní ká má tí wọ́n sùn péye ká tètè bá ẹni tọrọ ọ dùn ká sí wọn létí kí wọ́n mọ̀ pé alápàdúpẹ́ lọ́ba tó dá wa. ẹ ẹ okú ohun ọsàn ọhún ṣé kì í jẹ́ ikú pé àgbọ̀ ti kú rí. àwò ṣé bàbá olúgbọ́n kú kò ṣe wá ń kàyéfì bàbá rẹ̀ sárọ̀ ọ̀run ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ lásìkò àwò èwo ní ká bọ́ sọ́ọ́lẹ̀ ká mọ́ lè wẹ̀ ká wẹ̀ tán ká sì mọ́ lè wọṣọ èwo lọmọ kékeré tí ò tí ì já lẹ́nu ọmú èwo ni mọ̀jèsí tí ò tí ì bọ́ lọ́wọ́ ọ̀rá kòrò ah! ta ni wéyí lè ṣẹlẹ̀ sí tí ò ní bara jẹ́ ta ló lè gbọ́rú èyí tí ò ní sì sọ ah, ọ̀rọ̀ ń burú kọ̀dà pẹ́ àfi ká gbà fọlọ́hún ká gbà fọlọ́hún nísinmi o. ará yòókù kó wá mẹni oyé ń ta abánikẹ́dùn ló pọ̀ amẹni ọ̀rọ̀ ṣẹ̀. kábíyèsí àfi kẹ́ ẹ fi yèdè nù ẹ dákun ẹ fi yèdè gbogbo ara ẹ ṣe bí akin kẹ́ ẹ bá wa bẹ olórí àgbà kí wọ́n fọwọ́ wọnú ẹ bá wa sọ fún wọn wípé ọdún á jìnnà síra wọn. wọn ò ní rátẹ̀yìn kú mọ́ lẹ́yìn gbogbo ohun tó ti lọ yìí ire lójú wọn ò rí. òpó ohun ìyálóde ẹ wo ọ̀rọ̀ níyálóde sọ yìí o a ò lè pe ẹ mọ́ ọ̀rọ̀ ní kábíyèsí àmọ́ ó wùn wá kẹ́ ẹ rò níwọ̀nba ẹ ṣe mo dúpẹ́ o. ká mọ̀ jẹ́ kí ohun tó ti bàjẹ́ kó mọ̀ ba ohun tí kò tí ì bàjẹ́ jẹ́ ká lè rojú ṣe ohun tá a fẹ́ ṣe bó ṣe lédùmọ̀ rẹ̀ ló ṣe yìí àbẹ̀ kó bá wa dáwọ́ rẹ̀ dúró bó bá sì wàá ṣe èèyàn náà ni kóun náà gbélé ayé jù sí kó gbórí èpè èpè kó yàlù sí ẹ̀rí ikúkú ti jàrí àwọ̀ ẹ̀dá jàre. ààrí nǹkan kan fi kú ṣe mọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ọba aláwùrà bí kò tọ́jú àwa tó kú o Elédùmarè má ṣe kú yìí ní tẹ̀lé-tẹ̀lé. ẹ ṣeun ọba òkè ní ṣe láàárọ̀. kábíyèsí kábíyèsí kábíyèsí o kábíyèsí o àmì kan tàgbà ó. kábíyèsí ọ̀rọ̀ ń tó kábíyèsí wọnú ẹ̀kún ó fún kábíyèsí wọnú ẹ̀kún. kò sẹ́ni tọ́rọ̀ òun ò ní dùn ọmọ àgbàlagbà àfi bí àbíkú àgbà. ẹ wo ènìyàn wa kélédìmọ̀ rẹ̀ kó dá wa tó kù látàkùn lẹ́kọ̀ọ́ ìpè kó dá wa sí. àṣẹ o. iléyà o. iléyà o. ọmọ mu ni. irú mi eh, eh, eh, ni ọmọ lójó ọmọ ọmọ ni. ìjọba ẹ kú ìtọ́jú. ṣé wọn o. ìyá wa ni ń lára igi tí kì í lára orúkọ tá à ń ò ní gbèdé lára máa wá. a ṣeun a ṣeun. ẹ ìyá wa o oyún ti ń bẹ́nu ìbejì ni ó fi bí o. a ṣe o inú mi á dùn ẹ eh, ṣeun. ẹ̀yin ẹ máa nìṣó lójúde dèmi. Eh. Eh, máa bọ rọmọkẹ. kò séwu ẹ rọra ẹ mọ rọra ẹ mọ rọra ẹ kò tó ó yá mọ bí mọ ó yá. ẹ pẹ̀lẹ́ ẹ mọ gbé ìṣòro pẹ̀lẹ́. Thank you. ẹ̀jàmbá kan. akọrúgà gbangba. <laughs> mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́dà mi mo dúpẹ́ ọkọ mi adéṣọ̀gá mo ṣètò òsùn lọ́rùn mo dúpẹ́ o ẹ ṣeun mi. <laughs> akọ̀ǹbàbò ọkùnrin làǹtìlanti kódà ó jọ bàbá rẹ̀ bí ìmúmu ni. àfi ya a kú ewu ọmọ rẹ ẹwọ ẹjẹ lọ rẹ wò. ayọ̀ abala títí. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ah, kú oríire o. ndélé ló kù o ndélé ló kù o. Táyọ̀ ọṣẹ à ń ṣe bí ẹni wọ́n wọ̀n lépè. Eh, ọtí ah, jẹ́ òkú ah, abẹ́dọ̀là ńlá. ọ̀ ah. ń dá lóhùn ni ṣé bí wọ́n bá nìṣẹ́ mú yàn lómi mọ́. ṣìnà ó ṣe jàre fẹ̀sán ṣé orí wo tẹnu ẹni belebele tí n bá nù ẹ tán ìyàwó rẹ ọmọba yóò fomi gbóná mọ́ra fún ọ. ẹnu ẹ lajọ táyọ̀ jàre. ti bàyò jẹ́ fọmọ kò yùn ọ wulẹ̀ sọ fún un. Ah, ah. ọ̀rẹ́ inú ẹkún ogun. ṣínà gbẹ̀gìrì ó fẹ́ ọ ni o. Ah, kí ló fẹ́ bí ó bá tún fẹ́ ńkọ́. wọ́n mọ̀ pé gàdàn mo bẹ́ èlùbọ́ ẹni bá níṣu lébè ní í bẹ́ èèyàn jọ̀ mọ́fà olófẹ́ yóò àlù ọ́ pa bí táyọ̀ kan panu dé ọ̀dẹ̀ má dá mi lóhùn nígbà tí ò gbójú lákàsù ó lọ ń pàtàṣẹ fún un nígbà mm. tó mọ̀ kó wọ́n dángájíá kí ló wá ti ń gbàgede ayò wá á sọ fún un ẹni ọba dángájíá lágbolé wọn tó tó lẹ̀ ṣe ní kọ́ máa bọ̀ wá bá mi ta mẹ́fà ní fún ọlọ́run ṣìnà lẹ́nu ẹ̀. èyí ń pọ ọ̀rọ̀ yìí ń pọ ó ti tó ọ̀rọ̀ ń pọ mm. wò má fi bàbá ọ̀rẹ́ mi ṣe yìí o kò gbé bàbá rẹ̀ wá tayò. ìtìkí tó wá ni. Ah, ó fẹ́ lèmi kó lọ gbé bàbá láì sì kébé dání. Mhm. Ah, ojú kan rorò ó pàkan jẹ dàdà bìrì ojú àánú ti fọ. ẹ wá ẹ wá ó ti tó yín o ó tó bí mo ṣe sọ yẹn o n ò nítorí pé òun ò jẹun wọn pàjálẹ̀ kejì mi o ó tó yín o. bí ọba tó wà kí lọ́ọ́ ṣe ná àwa la ní ọmọ máa ta kí ni ó ṣe. àwa wí ọwọ́ sẹ́nu yẹn kan. ó dà bí ọba tó ilẹ̀ ó ga jù yín lọ. ẹ ẹ ni ọmọ sọ olégàjẹdá lọ. Ah, mọ àwọn sọ yín. ilé olégàjẹdá lọ ọ̀dà ilẹ̀ yìí tó. iṣẹ́ ah! sùúrù sálọ iṣẹ́ iṣẹ́ sùúrù ah! ọ̀dọ́sí. dídé bá mi jà dídé dídé dídé kó bá jà dídé bá mi jà fẹsọ̀ dídé ah! fẹsọ̀ fẹsọ̀ fẹsọ̀ dídé ó mà ti pààyàn òun ti bọ́ ni aló ti pààyàn délé o ti pààyàn. pẹ́sọ̀ ṣìnà ṣe mẹ́rin là ń ṣe. nípa àyàn délé ètò òṣèré o kò dá o. bàbá mi ẹ gbìyànjú ẹ mú kinní ìdí ẹ. kò lọ. látànà. ti ṣe. wo gbé àgbo sílẹ̀. kò bú. odù lànà. ó bàbá mi. àwo pọ́nlé ẹ tẹ́tí dáadáa o ẹ tọ́jú ìlú ọ̀nà là dáadáa ẹ tọ́jú ìlú bàbá yín o ẹ má dá ìlú ọ̀nà là dá ìyẹn adé torí kò síbi tó dàbí ilé ńlẹ̀ yẹnké kò síbi tó dàbí ìgbẹ́ nìkẹ́ àdàbà tá a bá ro igbó rere káàrí má dàbà wálé ká mẹ́yẹ kúrò ní gọ̀ọ́gì pé kó máa wá gbénú ilé idẹ ká má dàbà nínú ìtẹ́ ewé wá sílé wúrà ní gọ̀bì ìjòyè tẹ́yẹ ń bọ́ bá jẹ tẹ́yẹ ń bọ́ bá mu tẹ́yẹ òṣòpò oúnjẹ nínú ìgbẹ́mọ́ tó ń jẹun nínú àwo fàdákà. dábàá fowodo wódò kájù tẹyẹ ń gbomi mu nínú ife idẹ kàkà kẹyẹ ó kọrin ọpẹ́ kàkà kẹyẹ ó kọrin yìí igbe kò síbi tó dàbí ilé ńlẹ̀ ń ké ẹran ti ilé kẹ́ẹ̀sì tún ọ̀nà láṣẹ dáadáa ọ̀run àgò láwókè. àwòkọ̀ ìbáyé kọjú sólódùmarè ọba. ọ̀pá-lámbá ọtí èbó fọ́. àwòkọ̀ àwo sùn yẹ̀rẹ̀ sí fá. àwo dorí kodò àwo túmọ̀túmọ̀ ní ti fa ń sọ kò sí ní tó bá ní nínú jẹ́ bí ifá tá a dá tí ò létútù. ẹyẹ kọ ẹyẹ ọ̀há ẹyẹ ọ̀há iná dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ. àló ah, dilẹ̀ lẹ́yìn amọ̀kòkò. ikú ah! ẹja ni kí fọ́ fi sí baba lẹ́nu. Ah, awo ikú pàkókó olórí gbẹdógbẹdó ikú panini olórí ejò tó sùnwọ̀n jù awo awo rere ti rí wàlẹ́ àṣà o. ọ̀ya jẹ́ ká tọ́jú bàbá. ọ̀run àgò làwọ̀ kéré ìrókò ti wó sílé làgbà yìí báyìí. àwọn kan ìsáyé kọjú tó lódùn mọ rè ọba ọ̀pá là ń bá ọtí èèbó fọ àwo lọ ìyẹlẹ ó máa wò lẹ́yìn ẹyẹ òjò dá òtútù ẹ̀ ló kù alẹ́lẹ́lẹ́ oh. àwo lọ. kábíyèsí kábíyèsí ẹ wò bàbá ikú kan ò ní yín pa ẹ̀yìn àmúyíṣe léègbín. kókókó báyìí lára ọ̀tá ń le àrùn òní fọ̀dẹ́ yín ṣe gbogbo. ẹ gbádùn láṣẹ ìdùmọ̀rẹ́ ẹ gbádùn ọ̀rọ̀ yìí máa ń rú èmi lójú àbí kàkà kó lára àyà àjẹ. ó ń fi ọmọ rẹ̀ bóbìn ẹyẹ wá ń yí ẹyẹ ẹ fura ni wàhálà lọ́tọ̀ ogun ló ojoojúmọ́ làjálù fi ń jà. ibi ẹni pàwọ́ nìkan ni ẹ wo àti ìmọ̀ràn tá a dá nílẹ̀ yìí o mo fẹ́ kó di mímọ̀ fún gbogbo wa pé ṣáà mọ̀ pé ikú òkèké kú mọ́ ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn pàápàá ò fọhùn bí ọmọ èèyàn ògúndé àbíòdì. ọ̀tún àgàn pàápàá tọwọ́ bòtù wọ́n fi nu ògiri ní gbígbẹ ni gbogbo èrò ọjà ni ò rọ́jà tàmọ́ lọ́jà ìràwọ̀ ọ̀sán nìyí ó tó ń táwọn ń gbọ́ pẹ̀lẹ̀ lélẹ̀ sí kábíyèsí. òun tọrùn lọ sọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ikú ti pa olówó odògbó ń gbọ̀wọ́ tẹ́lẹ̀ ìwọ ọ̀mọ̀ pé kólówó tó gbowó ẹ̀ ó tún dà ló dọ̀rùn alákejì. ó dọ̀rùn alákejì. ẹ àwọn tí gbogbo olùgbẹ́mí lẹ́tà àfẹ̀yìntì ó ti dèrò rẹ̀. ẹ ẹ kábíyèsí èmi láàṣì sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. irú ìbéèrè wa lẹ̀ ń bí mi ẹ mọ jù ń lọ ẹ wo ìfọwọ́sowọ́pọ̀ yín ńlá fi léwu egbò dẹ́kun sílẹ̀ àsìkò lẹ́yìn orí méjì parapọ̀ tán ayérójú bójú méjì bá pọ̀nrán pọ̀ òrírí amọ́lẹ̀ kedere ẹ dákun ìfọwọ́sowọ́pọ̀ yín ló lè ràn lọ́wọ́ ẹ dákun ẹ là ń lọ yẹ ẹ̀yin gángan lù ú. kábíyèsí ẹ wo ọgbọ́n bá dání àtúnmí ìdání o àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ mọ̀ ìyá fi wàrà wàrà yádà lẹ́ẹ̀kan wọ́n gbèrò gidigidi ká ron tá a bá ṣe ká má bàa dábàá mọ̀ nígbẹ̀yìn. ọ̀rọ̀ lọ́rọ̀ wa náà ló kó bá wa ló bẹ́ẹ̀ náà ká bá a. ẹ̀bẹ̀ náà ni. làákàyè wà ní òtọ́ṣọ́ ọ̀run sọ kábíyèsí ẹ̀jẹ̀ ajáwé pẹ̀lẹ́ ká lọ́ọ́ ṣe sùúrù ká fúnra wa lọ́jọ́ díẹ̀ oyè Elédùmarè ló sọ tá a bá lè ṣe fún wa àmọ̀ràn nù. ẹ ò ẹ̀rọ onídùú ọ̀fun yìí rò ìkérésì yìí jọjọ ẹ dákun àmọ́ jọjọ ó ti. bàbá ẹ̀yin náà ṣaragírí o kábíyèsí ṣaragírí ẹ tọ́jú ara kábíyèsí ọ̀pẹ́ ẹ̀yìn tó ń wò lójú kábíyèsí láì là ń ṣe láì là ń wù ohun àdáyébá la ó máa dáyé ṣe àṣà wa. pẹlẹsẹ káṣẹ ó pẹlẹnu kẹ ẹ gbó kẹ kọmọ rere ó gbẹ̀yìn. ẹ ṣeun ẹ ǹlẹ́ ẹ dákun ojú yóò mọ̀ jojú mímọ̀. ẹni rírì ọ̀jẹ̀ ni mímọ̀ ẹ mọ̀ wá ẹ rántí bí ẹ ti mọ̀ wá mọ́ ni. èmi ni odúlànà ọmọ bíbí falẹ́rọ̀ tó ti ṣáwó lọ sílùú ògùnná ọlẹ́ lọ́jọ́ tó ti pẹ́. awo panlélẹ̀ mi àkọ́bí ọ̀pẹ́wùsì onífàlà àmọ́ bàbá wa falẹ́rọ̀ àwọn ọlọ́kọ́ mi lódù tí wọ́n tẹ̀mí ń fa tọ́ni iṣẹ́ awo ni kí n mọ̀ ṣe. ẹ gbọ́ ẹ mọ́ bínú wọn ò mọ̀ yín ni ẹ̀dá kan ẹ lẹ́ẹ̀kú rìn ẹ ǹlẹ́ kábíyèsí àwọn ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ àwọn gbarumọlẹ̀ ó fún yín lálàáfíà. ẹyin nípa rògbòdìyàn tí ń lọ nílẹ̀ yìí ńlá wá fún tígbà lé òrojú tí kòkò ráàyè tó ń gbogbo wa lọ lódìlódì àti bábá ní gbólóhùn àti bẹ́lẹ́rì ìpínyànpín agbóhun tí bá sọ ìbá sọ̀rọ̀ ibà ní gbogbo òṣèlè ńlá abi tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí kábíyèsí ibà lẹ́yìn lẹ́fà. kábíyèsí ifá rán wa létí pé nígbà tí ẹ fi gorí àpèrè bàbá yín wọ́n dáfá wọ́n ní ká ẹ rúbọ ẹ kọ̀ ẹ rúbọ wọ́n ní ká ẹ ṣètùtù ẹ kọ̀ tí ẹ ọ̀gbọ́n ẹ ṣètùtù ẹ ti wá gbàgbé pé bá ń bá ń ṣohun aburú bẹ́nikẹ́ni ò bá bini bá a bá ń hùwà kà béèyàn kéèyàn ò bá béèrè bó pẹ́ títí bóyá ohun tí ó bìíní ó bìíní òun ló ń ṣẹlẹ̀ báyìí kábíyèsí. àti pàápàá nígbà tí bàbá wa falẹ́rọ̀ tí wọ́n rán àwọn olóyè sí yín tí wọ́n ní ká ẹ fojú kà wọ́n kó tó ti pẹ́ dórí ìtẹ́ bàbá yín ẹ kọ̀ ẹ wá tó bá ṣe pẹ́ lọ́ngbà náà lọ́nà gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀. ejò tó ṣe fàárí ń fàyà bẹ̀bẹ̀ ìràwọ̀ tó ṣòkè ìrọ́kò tó ṣ ẹ ṣeun jàre ẹ̀yin àwọ̀ yóò dà fún àṣẹ. gbogbo ẹ ti wá rí bó ṣe rí yìí nísìn kí lọ́nà àbáyọ. ẹ káre ètùtù láṣẹ ètùtù tí pètùtù ránṣẹ́ gbà kan gbìyẹ bọ òun láṣẹ tóun ó fi ràn ṣe é mọ̀ pé bóun ọ̀bá ràn á lè bọ́ ọ̀sá kìsì bóòrùn bá ti wá ràn báyìí á bọ́ ọ̀sá kìsì ohun gbogbo á wá lọ lẹ́sọ̀lẹ́sọ̀ ìlú arójú. ètùtù dáná kí ló ń wè tutù. eku méjì olúwere ẹ ẹja méjì abirẹ̀ gbàdá. ẹ tún ní gàgàrà kan tó kọjá yé tó kọjá ọ̀run. àti ọ̀làgbàlagbà epo. bẹ́ẹ̀ni. ṣó tán. kò jù bẹ́ẹ̀ lọ. ń ètùtù ọ̀hún torí. Ah, ah, ah, ẹgbẹ́ kò jàre ẹ̀yin awo ẹ̀yin wa mọ̀ relé n kò bá yá àmọ̀ ránṣẹ́ sí i. ọmọ gbọ́dọ̀ pé. àbá ó yé mi nígbà yẹn sọmọdé ẹ mọ̀ relé àmọ̀ pé. kábíyèsí kábíyèsí o. ẹ ṣeun o ẹ mọ̀ wọlé o ẹ nílé o. ẹni tó tara lẹ. pé ńgbà tá a bẹ̀rẹ̀ ìpínlẹ̀ yìí níta ìwé fún mi ni pé kò ní lẹ́yìn tí ò ti mọ̀ lẹ́yìn lọ báyìí. ẹ̀yin kí lọ ni kí ó ní ẹ̀yìn tó ní gan gan nísìn ah, ṣé èyí táwọn eléyìí wí wọ́n mọ̀ jẹ́ nìkan kilẹ̀ mọ́ ọ ṣe bí ohun ẹbọ náà ni àbó náà kọ̀ náà kàlẹ̀ yìí wo àwọn àwọn aláwo míì tí ó ṣe é àwọn ah. àwọn aláwo míì tí ó ṣe é kò sí nǹkan kan. ṣe mọ̀ pé bẹ́ẹ̀ṣẹ̀ rí náà rí njẹ́ òní tí falẹ́rọ̀ ní yọjú sóun iná ilẹ̀ tó ń bá bọ̀ yìí o ilẹ̀ tó ń bá bọ̀ yìí o. ẹni tí mo ní ọmọ ìyọjú sí falẹ́rọ̀ ń bà mí tèmi mọ̀ yé mi ó mọ̀ yé mi ń bọ́ ọmọ pọ̀ níyà ń bọ̀ rí mi kó fọkàn rẹ balẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe ọ hmm. eh, àwọn kan ò gbọdọ̀ tójú ọ̀gbẹ̀rì dáfánà hmm. ṣáwọn eléyìí hmm. jẹ́ wọn mọ̀ ọ́ lọ wọ́n wá ràn wọ́n aláwo mi wọ́n sì ṣe nǹkan kan sì ní í ṣe ọ́. mo níyà mo níyà ìlú mọ̀ ń tú lọ. ìlú ò tú ìlú kankan ò tú. àwọn ò fẹ́ kó ọmọdé nílẹ̀ yìí. àṣà àwòrán jù. a ò fẹ́ wàhálà nílẹ̀ yìí mọ́ o àjàwọ́ òjijì. kẹ́kọ̀ọ́ sí kẹ́kọ̀ọ́ gbà àjàwọ́ òjijì. a ò fẹ́ pákàlẹ́kẹ̀ nílẹ̀ yìí mọ́ o àjàwọ́ òjijì. kẹ́kọ̀ọ́ sí kẹ́kọ̀ọ́ gbà àjàwọ́ òjijì. a ò fẹ́ lọ́sí nílẹ̀ yìí mọ́ o àjàwọ́ òjijì. a ò fẹ́ wàhálà nílẹ̀ yìí mọ́ o àjàwọ́ òjijì. a ò fẹ́ fìtì náà sì nílẹ̀ yìí mọ́ o àjàwọ́ òjijì àjàwó lójijì. a ò fẹ́ kúrò ní ọgbà bò bò pamọ́ lẹ́yìn máa wọ àjàwó lójijì. kẹ́bọ̀ sí kẹ́bọ̀ gbà àjàwó lójijì. Awoleke Awoleke Awoleke àròrí ń jíyìn lójúmọ́ abiamọ ti mojú omi abiamọ kọ́ lòun ò bá rò lọ Awoleke bẹ́ bọ́ lọ. ibà ibà. Ah! ohun ètùtù àwọn oníkè mi bó lọ nǹkan ètùtù lọ a ò dé tí ì tí a fẹ́ gbé nǹkan ètùtù sí wọ́n sì lágbọ́dọ̀ wẹ̀yìn wọ́n lágbọ́dọ̀ wẹ̀yìn. àṣà wa àṣà àṣà àṣà wa. ṣẹ́ mi wọ́n mọ̀ fẹ́ kún ṣera rẹ léṣe. mo wí fún ọmọ mi ọmọ tí ò sin ni kéékù lójú ẹni dákun omi elédùà tó ṣe léyìí ó náà ni ó ṣe mí tí ó dúró. ẹ dúró náà ìyá mi Adéléké nǹkan náà ó ti kú. ayé ti bàjẹ́ o mo gbé. ìyàwó ẹjọ́ òsùn o kó má lọ dàmódì sí i láà o. ṣé nǹkan mi ò sí níbẹ̀. ilé ọmọbìnrin má sọkún mọ́. mo ti sórí ibú o. a ní ọmọ kè mọ́. mo ti sórí ibú o. Adeleke dáhùn. ni mò ń dúró dè. láti ṣe kí ọjà yìí. èmi rò bíi pé ẹ láàjọ lo oko ni. oko tèmi rẹ̀ jọ lọ lánàá oníyẹyẹ olóorun olè ọlẹ. gbẹgbẹgbẹgbẹgbẹ kò lọ. ẹ wò bí wò bí wò bí bó bá ń wọ̀n kọ́ tún gbàgbé bá mi mú iṣu ìgangan méjì bọ̀ káró mú panu lé o. <laughs> ẹlẹ́nkejì mo gbàgbé àdá kan sídìí ọ̀gẹ̀dẹ̀ lánàá mo fẹ́ fi pa eku ẹ̀dá tí ń jẹ mí níṣu ni kó o mú bọ̀ wálé bó bá kí ló dé akọni akọni ó gbọ́dọ̀ lọ akọni ó gbọ́dọ̀ lọ ó gbọ́dọ̀ lọ nítorí ẹni amúre gbọ́dọ̀ lọ tẹ̀ nífọ̀ ò gbọ́dọ̀ kú síbẹ̀ ìfọ̀ o ẹ akọni ẹ gbà mí akọni babaláwo ò gbọ́dọ̀ rùkú akọni ará ọ̀nà la ẹ gbà mí ẹ gbà mí ará ọ̀nà ọmọ ń lọ akọni ọlọ ará ọ̀nà là ará òde ọ̀nà là. àjà àjọ inú ìní tí ń gbé wa lọ́mọ ni ẹ bá wa bẹ̀ o. láì ṣèràwé láì ṣọmọ ìdílé ìjì ọjà àjà òbínú ìní tí ń wa lọ́mọ. lórí òní kù lẹ́yìn mọ́. àṣẹ àṣẹ. ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú ìbánidárò ara mi hmm. ẹ rí mi báyìí ojú tèmi ẹsẹ̀ mi wọlé gẹ́rẹ́gẹ́. tún tún rorò kan. wọn lẹni tí ó bá jẹgún kó tọ́jú ata mo tọ́jú ata wọn lẹni tí ó bá jẹgún kó tọ́jú ọ̀pọ̀ iyọ̀ kókó kó tọ́jú ọ̀pọ̀ iyọ̀ wọn ní díjú ọ̀tún mo díjú ọ̀tún wọn ní kásẹ̀ kan ò sí rọ mo mọ̀ kásẹ̀ kan ò sí rọ ayé bùṣe gàdá wọn náà yẹ igúnnugún ìṣẹ̀yẹ lásán ẹ̀yin ṣé bẹ́yẹ igúnnugún ìbá ṣẹyẹ lásán ẹ ṣe jẹ́ á padà lẹ́yìn ẹyẹkẹyẹ kẹyẹ burúkú ó lè padà sí jù. ọ̀tún wọn jẹ́ arojú dùn fún bíbẹ̀ ẹ̀kọ́ àkọ́ra nínú igun bí èèyàn bá ní bẹ́jọ ṣègùn tó ní ó sì dáná rẹ̀ àfàìmọ̀ kọ́mọ́tì náà bọ́lé. àṣẹ àṣẹ. ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú ìbánidárò ara mi. Hmm. ẹ rí mi báyìí ojú tèmi ẹsẹ̀ mi wọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́. wọ́n lẹ́ni tí ó bá jẹgún kó tọ́jú ata mo tọ́jú ata wọ́n lẹ́ni tí ò bá jẹgún kó tọ́jú ọ̀pọ̀ iyọ̀ òkú kó tọ́jú ọ̀pọ̀ iyọ̀ wọ́n ní díjú ọ̀tún mo díjú ọ̀tún wọ́n ní kásẹ̀ kan ò sí rọ mọ́mọ́ kásẹ̀ kan ò sí rọ ayé bùṣe gàdà ọ̀nà ẹ̀yẹ igúnnugún ìṣẹ̀yẹ lásán ẹ̀yin ṣé bẹ́yẹ igúnnugún ìbá ṣẹyẹ lásán ẹ̀ ṣe jẹ́ padà lẹ́yìn ẹyẹkẹyẹ kẹyẹ burúkú ó lè padà sí jù. ọ̀tún wọ́n jẹ́ arojú dùn fún un bíbẹ̀ ẹ̀kọ́ àkọ́ra nínú igun bí èèyàn bá níbejì oṣègùn tó ní ó sì dáná rẹ̀ àfàìmọ̀ kọ́mọ́ ti ná bọ́lé. oyèlábí àyìndé sùúrù lọ̀rọ̀ ìgbà bọ́ ọ bá ní bọ̀rọ̀ sí dùn ó ló sì sọ̀rọ̀ àfàìmọ̀ kọ́ ọ má sọ kò ní tán lẹ́ ọ̀rọ̀. ìgbà wo ni wọn ò ní sọmọ ní gbàgbé ọ̀rọ̀ níjọ ìyè adé ti dórí oyè oore wo ni ìpa rẹ ṣe fún bí mi rí ni bí wọn ní bó ṣe ọba lè gbé ni yóò sì fi mí lẹ̀ bó ṣe bá mi ọ̀hún ìjì gbọ́mọ mi lọ ẹ̀fọn ní àbẹ́ẹ̀dì láì gbàyàwó olódùmarè. Ah. àlepẹ ọmọ bínú hmm. bẹ́ẹ̀ ni àlepẹ ọmọ fara ya àbí ìpẹ́ kí n láà ṣe fẹ́ tí ṣègbè sàn ya rẹ̀ pa. ṣùgbọ́n wọ́n bá jẹ́ pọ́ lọ́wọ́ ọba ní fílù ẹ̀ sọ láàfún wa kàbẹ́ kọ́ bá wa mú wọn bí dúró bó bá sì jẹ́ pé èèyàn ni ká fóńtọ̀ ń wẹ́ ń tó lè gbẹ́rẹ́ ṣègbọ̀nsẹ̀ tọ́jáwé òun náà dì bá a fóńtọ̀ ń ṣe pé ṣẹ̀gbó bọ́pẹ́ di ti ojú aṣọ ní pọ́nrú wọn. bẹ́ẹ̀ kú ni kò ní rọ́nú ohun tí ìrẹ́ ṣe tó fi jóná tìyẹ̀tìyẹ̀ tó bá ṣe láǹtètè tapá titan rẹ̀ òun sí ni ẹ wò abẹ́gbọ̀ bá a bá ní tanra wa tá à wa eh, a ti mọ́rọ̀ yìí tẹ́tẹ́rẹ́ jù. Ah, ah, ìyálóde bàbá mhm. ní mu ní tẹ́tẹ́rẹ́ tá a fẹ́ mu ní kókó tá a fẹ́ sọ̀rọ̀ yìí nípa tí bójú gbogbo àyè náà ló ṣe tí ifálẹ̀rọ̀ fi sílẹ̀ bóra bí aṣọ tó láàmú tí ń jẹ lábẹ́ ògiri olórí ìlú tá a bá tó fọ̀rọ̀ lọ ńlọ́wọ́ àdégbèkùn àìsàn yìí. ń gbọ́ wá wà nù àìsàn kọ́ ìyẹn ò ní ká kọ́wọ́ bọ̀nú bí kábíyèsí ò bá tiẹ̀ lè dìde ṣé káwa náà mọ̀ wòran ni ẹ wo mo kò pẹ̀kì mo yà bàrà ọlọ́run èèyàn rí bi yà sí ni béèyàn ò bá rí bi yà sí wọ́n á fàyà sọ́ra wọn ni tẹni tó mà dé la mà rí àmọ́ àmọ́ tẹni tó ń bọ̀ lọ́la ẹ wò mí ràn <laughs> àfi ká burú má kẹ́nì kankan wa ló yá wù. àmì o ah, ah. ẹ ẹ dúró náà ayé ọ̀rọ̀ ní ìyálòde sọ. bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n wa kí wọ́n á ní kókó báyìí kí ni yóò jẹ́ kókó èwo ló lè jẹ́ ọ̀nà àbáyọ fún wa. Mm-hmm. ṣé ẹ ti gbàgbé awolọ́lá ni awolọ́lá ọmọ ọ̀kẹ́ oyè hmm. àwòrè tí ń wá ń jẹ fẹ́yẹ agbẹ́yìn kò lè mọ ọdún tí fáwí ọ̀wọ́n rìn ní bàbá ifá èjì obìnrin bàbá ọ̀pẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọrọ́ lọ́tọ̀ọ̀tọ̀ là ń jẹ̀mú ni ọ̀tọ̀ọ̀tọ̀ là ń forí ẹṣin jẹ̀kọ́ ọmọ adífàṣẹ bí àlà èmi ò bá wọn kéjì ogbè tántán èmi ò bá wọn kéjì ogbè tántán. tó nǹkan kò tó nǹkan kí ni ọ̀sìn tó yẹ ká.

kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé ránṣẹ́ tẹ́ ránṣẹ́ pè mí mo máwo pọ́n lé àtòdù lánàá dání nítorí ìtọ̀sẹ̀lú lọ́yọ̀ọ́ kábíyèsí àwọn awo yìí ti yan ẹbọ kan fún mi nígbà kan rí tẹ́ẹ̀sì kọ̀ tẹ́ẹ̀sì tutù ọ̀hún ní báyìí o ọ̀rọ̀ yìí ò gbẹ́bọ bẹ́ẹ̀ ni ò tutù pẹ̀lú àwọn awo tí ó bá yanjú ọ̀rọ̀ yìí náà ló yìí ẹ̀yin awo kàbíyèsí ẹ jẹ́sẹ́ ifá tó ràn yín. ǹjẹ́ a lè rí olórí kékeré. olórí kékeré hmm. ah, a rí a rí. wa àṣà àṣà àṣà wa. ṣé ogun ọ̀gbọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ìkó ti kọjá káró lórí awo ọ̀tọ̀ wọn ọ̀gbẹ́ni ọlọ́kùnrin mú ogun ní. àwọn awo tán ní kọlọ rẹ kò lórí wa ó ní ohun tí wọn dé. ó wà láì jẹ ọdún. àṣà àṣà àṣà wa àṣà ẹ̀yin olóyè ẹ̀yin àgbàgbà ẹ. mo lè fẹ́ rí mi. bẹ́ẹ̀ kúkú ni àmọ́ kò yá gbé yín dìde ṣùgbọ́n láti lè rí ojútùú làásìgbò tí ń bẹ́ńlẹ̀ yìí ńlá ṣe ní ẹ yọjú síbí ẹ sì kó ara fẹ́ra kù agbọ́nirègún yọ fọ̀pọ̀ rọ́pò ẹ dákun ìlú wo ni ìyá yín wà. wọ́n ń bẹ ní abàdá alọ́dẹ nílùú wa lọ́hùn. ǹjẹ́ a lè rí wọn. kí ló dé. bó bá ti jẹ́ pé rírí wọn ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ òfin yanjú wọ́n wà. ẹ olórí àfi kárí wọn àwa awo yìí a ní nǹkan ṣe pẹ̀lú àtiwáyé yín kábíyèsí ẹ paláṣẹ kí mọ̀mọ́ olórí ó fi ojú kàn wá ní ààfin níyì kó tó di pé òòrùn wà tàrí. àbí bí bá ti wí àwọn takété bí ẹni ò kò rárá fírífírí rojú àti mú wá ríra wọn kó o tiẹ̀ dẹ̀yìn wá wò mí. èmi ò mọ̀ bínú àjíkẹ́ kó o tiẹ̀ wá ro ti fèyí kẹ́mi ọmọ àbúrò rẹ̀ tó dáa bẹ́ẹ̀. mo jẹ̀bi ẹ ṣáà mọ́ bínú ni ìyá ṣé bẹ́ẹ̀ jẹ́ tí ò gbàmọ̀ràn nítorí ìjẹ́ báwọ̀ wákè ó ti gbàgbé pé bẹ́jà bá ti kú ònú omi àbùṣebùṣe mo bọ́kọ rìnrìn àjò nítorí ajé ni hmm. ńlọrọ̀ mi bá dàbí ọ̀rọ̀ àgbà fẹ̀rù kọ́kásàn ẹ̀rù kọ́ wá sórí igi ń rọ́sàn mù ìtìjú ló ṣe mi mọ́rin àjò bí ọkọ̀ tá fara mọ́ lọ́wọ́ ìyà jẹ mí ń rẹ́ nìkan bùn jẹ ìgbà yìí ni mo tó gbà pé ẹni bá lẹ́ni lára ohun gbogbo ló ní olówó ọlọ́lá ó ní tójú owó lọ ìyá foríjì mi ẹ foríjì mi. mọ̀kẹ́ mọ́ mọ̀kẹ́ mọ́ ọlọ́run ní fìyà jẹ ọ́ adúpẹ́ ẹ̀mí tó rẹ̀mí adúpẹ́ ojú tó tún ṣe déédéé ara wọn ọkọ tó wà torí rẹ̀ rìnrìn àjò náà wà ń kọ́. ẹ jẹ́jẹ́ àgbàgbé ọ̀rọ̀ òkú èèyàn amútalàyé sọ ìyá fèyíkẹ́mi mi dáa n ò gbúrò ọmọ látẹ̀kan tí mo ti dé. ìyá ọmọ fèyí kẹ́mi. kí ló ṣe ìyá kí ló ṣe fèyí kẹ́mi kí ló ṣe fèyí kẹ́mi. ayọ̀ ló ṣe fèyí kẹ́mi ó ti dolórí láàfin ọbọ ọ̀nà la. ọ̀nà láti ìbò ń bẹ̀. Hmm. àjíkẹ́. Eh? ṣé méjì oṣù a máa lé ah, bẹ́ẹ̀ sì ni méjì ọjọ́ òkè yọ ọba ọ̀lọ́lá kan náà ni. àfin ọba ọ̀nà ńlá. ẹ ká sọ o. Ah, ah, láti bọ kábíyèsí o. kábíyèsí o kábíyèsí o. bàbá ń kí ẹgbẹ́ rẹ. ṣé o sì. kò sí nǹkan kan. ẹ dákun ta ni ìyá àdìo ṣe náà yín méjèèjì. èmi ni. Ehm, láti ìlú ọ̀nà ọ̀la láti wá kábíyèsí ìlú ọ̀nà ọ̀la ní kẹ́ fojú kàn án báyìí báyìí. ẹ dákun Fẹ́yìkẹ́mi ńkọ́. olórí wà láàfin kò sí nǹkan kan tó ṣe wọn bóra nǹkan ò ṣe nìkankan. àdúpẹ́ kò sí báyìí ìjà. ìjà ẹ̀wẹ̀ kódà tẹ̀nítọ̀yà ni wọ́n fi rán mi sí yín. ẹ ò dá ń gbà wọn bí ò bá wá jà a jẹ́ pé mo láti dáàfin ọbọ mo dé tán. Ah, ẹ gbọ́ ìyá ṣé bí wọn bá wà torí ẹni gbogbo lọ àfihàn lọ́la ṣé ìwà nítorí fèyíkẹ́mi ọmọ tí mo ti rí láti bí ọdún mẹ́ta sẹ́yìn lọ ni ẹ wo ìyá lórí ọ̀rọ̀ ọba ìlú ọ̀nà láì gan ọ̀rọ̀ wà lórí rẹ̀ àjọ ń lọ ni. àpamọ́ tó lẹ́nu àgbébọ̀ ń rùn ó padà dẹran fáwọn òde o. 过。 ọpẹ́ lẹ́sẹ̀ àṣẹ bàbá ni ewu lẹ o wọn náà ọ̀dà bí o. àlàáfíà ni. ẹn ẹ dákun ẹ̀yin arábìnrin wa ẹ dákun ta nìyá olórí fèyí kẹ́mi inú yín. kò síyà olórí fèyí kẹ́mi láàrin àwa méjèèjì àmọ́ àwa méjèèjì náà la kù fún níyà ẹ dákun kábíyèsí o kó mọ́ dàbí ọ̀yájú o ṣé ìmọ̀ mi mọ́ ni. ẹ n ò rántí ojú mọ́ dáadáa àmọ́ ó ṣeé ṣe ẹ mọ̀ pé eégún mọ́ ni gbogbo èèyàn kọ́ ló mọ eégún. kábíyèsí amọ̀ra dáadáa bóyá ojú yín ti lọ lára mi ni èmi làjíkẹ́ ẹ̀gbọ́n iyùn ọlá ọ̀rẹ́bìnrin yín ìgbà èwe èèyàn. àmọ́ bí mo ṣe wáá bá gbogbo ọ̀rọ̀ inú ìsinyìí ó jẹ́ kàyéfì sí mi kábíyèsí ṣe rántí pé ọ̀rọ̀ oyún kan ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ìyànlá àbúrò mi níjọ́ kìíní àná tí ìyá ọba ní kó lọ wọ́gbọ́n dá sí i. alágbára tó gbàgbára gbá ni lójú ìgbàlá ni ẹnìkan ò lólé ayé olùkọ́jà yẹn rí àrẹ̀ sá. iyùn ọlá. ẹ̀gbọ́n bóyá bọ́yì bọ́yì bọ́yì. ìwò lè lè gbà á mú wọ́n ní bọ́ba ti mú wọ́n ní wẹ́rẹ́ ní òwálẹ̀ bí ìgbèyàn bá ṣe gbọ̀nsẹ̀ ni. Hmm. ó sì ń wo lójú. ó fẹ́ fẹ́ farabalẹ̀ báyìí ọmọ rẹ̀ jú èmi fẹ́ dóko mo fẹ́ rèémú tá a jẹ àbí bò ni. <laughs> ǹlẹ́ o mọ̀ rèébi kankan o. àṣà àṣà àṣà wa. inú mi ooo. báwo lára. àjọpẹ́. ó balẹ̀. ilẹ̀ hmm. ó yá wojú mi ta ló dún wájú ẹ̀. ìyá àdìo sì ni. ọlọ́run mo dúpẹ́ olúwa o. o ṣeun. o ṣeun àgbẹ̀pẹ́ o ṣeun tó jẹ tó jẹ ń fojú sunkún o. wá gbọ́ òun eh. báwo lè ṣe á ṣe tí gbogbo ẹ̀ fi wá rí báyìí. ìyá wọ́n fún mi lóògùn yìí ni wọ́n ní tó bá ti lò ó wọ́n ní gbogbo ẹ̀ ó wà lẹ́wọ̀ rọ́wọ́ ni. ìkàlẹ́ni tó fún ẹ lóògùn bẹ́ẹ̀ ni ìkà gbáà ni adúbílù ọlọ́lá ṣe tóun ẹ wàá ríyàn kankan láti fọ̀rọ̀ lọ ọmọ dákú ọwọ́ àrùn rúbọ̀ láti òdìdì ìlú ọ̀nà là kó o tó débi tọ́mọ bá ti gbẹ́mìí mi nǹkan. Hmm. gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ wàhálà tó wà ń di ọ̀rọ̀ oyún yìí ah. a gbọ́dọ̀ sọ fẹ́nì kankan ńlá ṣe ní ká ṣe lókù òru. Ah kí la máa ṣe báyìí. kò yé mi ò yá kò yé mi. ó dáa ohun tí mo wá fẹ́ ṣàlàyé báyìí ni wípé oyún tó wà nínú ọmọ yìí kò ṣeé ṣẹ́ mọ́ o bá a bá fẹ́ ṣẹ̀mí ọmọ yìí ló fò. ìyá hmm? kí la wàá ṣe báyìí kò gbọ́dọ̀ bá mi padà sílùú ọ̀nà làbáyé mo gbọ́dọ̀ ronú ah. nù rẹ. Hmm. kò lè ibi ilé ọ̀hún ilé ṣebí tó bá sí pé kó má jẹ́wọ́ nìkan nílùú ọ̀lọ́lá òun mo ṣe ní kó dúró tiẹ̀ kẹjọ pé méjì kẹ máa ríra yín ṣe bọ́dọ̀ mi ló yẹ kọ́mọ yìí wà bó ṣe tún wá rí bó ṣe rí kó yá a dúró èmi ò mọ̀ fojú tó ṣọ́ọ̀ dúró. Ah, ẹ wo ìyá ẹ ṣé o ṣá máa dúpẹ́ ara ẹni àbẹ́mi ah, ni kí máa dúpẹ́ kí máa dúpẹ́ lọ́wọ́ àgbékẹ́ tí ò sùn lọ́rùn lágbó ọlọ́run ọ̀ọ́rù rẹ̀ ọ̀sọ̀ rẹ̀ wẹ́rẹ́ báyìí lọ́ọ́ bímọ ọ̀hún lágbára Èdùmàrè ojú òsì ní ti gbogbo wa. Ah, ah, bẹ́ẹ̀ni àtìgbà náà bá a ṣe bẹ̀rẹ̀ sí ní kó pánú tó fi di pé ó bí ọmọ yìí ní kété tí Ìyánọlá bí ọmọ yìí ló já láìsí kábíyèsí ọmọ tó fọyún ijọ́ náà bí ó nífẹ̀ẹ́ yí kẹ́mi olórí yín. bí fábà fẹ́ bínú àmẹ́wúrẹ́ dúdú bọ́ o. bọ́pẹ̀lẹ̀ ò bá fẹ́ gbà mákùtàn bọ́lọ́jọ́ lóhun ètùtù. èèwọ̀ ló délẹ̀ yìí kí láyé ṣètùtù èèwọ̀ o. mo jẹ èèwọ̀ ewúrẹ́ mi jẹ lẹ́tẹ̀ẹ́ má ṣe má dánwò lówó ètùtù. àṣà àṣà àṣà wa àṣà àṣà àṣà wa. ẹ̀yin ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti rí pé àṣegbé kan ò sí àṣepamọ́ ní bẹ gbogbo ẹ̀yin aṣẹ́hun ètùfù ẹ kíyèsẹ́kù lè wọ́n ní ẹ mọ̀ ṣe eláláìsí kan ṣe aláìsí ìbáṣe lọ́nà tó tọ́ tó yẹ kó dẹni ìgbàgbé ni. ẹ wò ó n tá a bá ti pè lásà àṣà ni o èyí tá a bá sì pè léèwọ̀ èèwọ̀ ní jẹ́ èèwọ̀ ní èèwọ̀ ní. ó ta fàṣọkè òjì dóborí kò ṣètò ọ̀nà bá ayé kankan òrí ọ o ti gbàgbé wípé adákẹ́dájọ́ ọba mi ò kí ń wọ̀ ọ́ ẹ̀fọn ọmọlọ́mọ lóyún tán ẹni bó ti lè rí kó rí bẹ́ẹ̀ ti ń fọwọ́ lágbá lójú lẹ́ ń fọwọ́ ajúnilọ́yàn jẹ ẹ ti gbàgbé pé ọmọ ọba kó ọmọ ọba kankan ò gbọ́dọ̀ fẹ́nikẹ́ni lóyún láì ṣe pé a ṣe orò ìgbéyàwó fún un ẹ wá nítorí pé ẹ jẹ́ alágbára wá fi tiyín ẹ fi dárúkè rodò sílẹ̀ èèwọ̀ ọdún. Ah, ah. ọtún tátìkù àtijọ́ yìí ó tún yọ lójú pọ́n ọpọ́n afá wípé ewu ń bẹ lóko ló ń gẹ wọ́n ní ẹrú bọ wọ́n ní àṣepèsè ìjọba nílá ọlọ́gbọ́n àti wà nǹkan jẹ làwọn olóyè ń bá ká. ẹ̀kọ́ ẹ̀rú bọ ẹgbọ́n ti ìpèsè ẹ̀kọ́ ẹ̀ṣèpèsè ẹ̀yin ọmọ pé ẹni bá kọ tí ọgbọ́n ẹ̀sẹ̀ bọ tọgbọ́ rírú ẹbọ tí ò rú tọgbọ́ pípèsè tí ò pèsè ní tí máa ń ṣẹlẹ̀ sírú wọn rè ẹ jẹ́ apásàlẹ̀ ẹ jẹ́ aka àṣàkún torí pé ibi abápè lórí ẹnikẹ́ni ti bẹ tẹ́lẹ̀. ẹ dákun ẹ dákun ẹ jọ̀ọ́ o ẹ̀yin olóyè bàtà wa mọ̀ ti jákun ọmọ dìde kalẹ̀ ẹ dákun ẹ̀yin awo ẹ dákun kílẹ̀ fẹ́ bá wa ṣe sí ní tó wà nílẹ̀ yìí kí ni ẹ tẹ́ ṣe sí. kò sí ṣíṣe kankan bì kan lẹ́yìn kára ayé ọba tuntun mi. ẹdùn ah, ah, ah, eh, eh, eh, awolọlá ọkùnrin ò pé méjì nídìílé ọba yìí. ẹ ajẹ́pọ̀ bá parẹ́ nídìílé wọn nu kò sì léèwọ̀ bàbá rẹ̀ ìdílé ẹlòmíì lọ mú mu oyè jẹ. ọtọ o ọparí ẹ ti pé ó rí i ọtọ ọtọ. bàbá fẹ́ bínú àmẹ́wúrẹ́ dúdú bọ́ fà o bọ́pẹ̀lẹ̀ ò bá fẹ́ gbà mágùtàn bọ́lọ́jọ́ lóhun ètùtù èèwọ̀ ló délẹ̀ yìí kí láyé ṣètùtù èèwọ̀ o má ṣe má dánwò lóhun ètùtù. ìgbárèké yóò bá tọkọ ọ̀rọ̀ nípa ni. bí wọ́n bá ń pa afẹ́fẹ́ sí i tóòtọ́ rìn tí ò tó gbìn ibi rọ́bà ṣubú sí lòótọ́ ò ti bá òótọ́ dé o. wọ́n wí fún mi wọn ò gbọ́ wọ́n kìlọ̀ àṣà fún mi wọn ò gbà. àwọn ọ̀sà tí wọ́n á gbẹ bọ ọ̀sán àti sọ fún ọ àwọn anúmọ̀lẹ̀ tí wọ́n á gbẹ tutù ooru àsọ mo sì ti wí lẹ́ẹ̀kan fún ọ pé èèyàn ò ní bọgibọ̀pẹ̀ ìgbà anúmọ̀lẹ̀ ọmọ gbé ni èyí tó wá jẹ́ bí abala kan nínú iṣẹ́ mi òun náà ni ọjọ́ ọ̀rọ̀ ìṣítí wọ́n ní àgbà ní tùlú ọmọ kékeré ní bá ní túlé ẹni ṣe ẹ máa bọ̀wọ̀ fún ọmọ kéékèèké ẹ sì máa yẹ àwọn àgbàlagbà sí ẹ máa rántí pé ọmọ èké òjòbí àgbà náà kò sì ní joyè tí ẹ bá sọ yí pé kódà kódà ni ọbẹ̀ tí baálé ilé yìí bá jẹ ìyáálé ilé ṣe é. àpọ́nlé àtọ̀yàyà láyé fi fẹ́ni lóye níta bá ti pèlè ìwọ̀ ìwọ̀ náà ni má ṣe ilé ayé ní gbé bí n bá ṣe ń kọ́ ó dòde ọ̀run torí náà àgbàdo ọwọ́ ẹ o. kò ní ọlọ́dẹ. bínú àmẹ́wúrẹ́ dúdú bọ́fà o. bọ́pẹ̀lẹ̀ ò bá fẹ́ gbà mágùtàn bọ́lọ́jọ́ lóhun ètùtù. èèwọ̀ ló délẹ̀ yìí kí láyé ṣètùtù èèwọ̀ o. má ṣe má dánwò lóhun ètùtù. ọ̀jẹ̀sìn tí ó sọnù ò ní gbọ́ kìlọ̀ àgbà ó wá tán báyìí wọ́n parí po. Ah, ọrùn tó bá yẹ ó gbàlẹ̀kẹ̀ ló yẹ àfokù sí i arúgbó tó bá máa wo ló ní ṣẹ̀ṣẹ̀ fún un ayé tí ó gbẹni ò ní tètè sunko wẹ́rẹ́wẹ́rẹ́ lónílé ayé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ làgbà ń lò gbà. ó ta àfikànjú jádà lórí kọ́ yóò fẹ̀yìn bẹ́lẹ̀. èèwọ̀ ló délẹ̀ yìí ṣètùtù ewa o má ṣe má dánwò lóhùn ètùtù. má dánwò lóhùn ètùtù. ju gbogbo ẹ̀ náà lọ ó yẹ kí ìyọba lè rí gbólóǹkan àbí méjì sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ àbí. ẹ fèsì. ẹ̀gbọ́n náà ṣọ́rọ̀ lé sí. èsì náà kọ́ ni wọ́n ń fún ọ. irú èsì wo ló tún ń retí. àwọn ọba yìí jẹ́. òun gangan kọ́ ni àkókò ọ̀ràn tọkọ sọ̀rọ̀ ti bẹ́ẹ̀ lẹ́yìn. ó ṣeun ọmọ pọ̀ ń lé sanra tó dáná ọ̀tẹ̀ yìí o nígbà tó ṣe pé ẹni tó kàn ló mọ̀ àṣebàjẹ́ ẹkú ọ̀fọ̀ àṣebúburú ẹkú ara fún